بسم الله والحمد لله ولا حول ولا قوة إلا بالله adúpẹ́ fún ọlọ́run wọ́n sì kí ẹ̀yin olùgbọ́ wa nílé káàbọ̀ sórí ètò Al-Ilmu Nurun ètò ti bẹ̀rẹ̀ látìgbà tí oṣù Ramadan tó ti bẹ̀rẹ̀ ó ń dé sétí gbọ́yìn láti ilé iṣẹ́ tí ẹ ti ń gbọ́ wa yìí Abu Sumaya Murtada Alim ó ní orúkọ tèmi a tún tẹ̀síwájú lónìí lórí àwọn tí ìmáàmù ti ń ṣàlàyé bọ̀ fún wa lórí àwọn nǹkan tí a lè jẹ àti tí ọlọ́run bá ṣe léèwọ̀ pé a gbọ́dọ̀ dédé ẹ̀ lánàá níjẹta wọ́n ti ṣàlàyé fún àwọn tá a lè jẹ lónìí ọ̀rọ̀ wáyé lórí pé kí làwọn tọ́lọ́run bá ṣe léèwọ̀ fún mùsùlùmí láti jẹ onígbọ̀wọ́ ètò yìí wọn náà ní Pure Heart Islamic Center tó wà ní àmùdá ní Ìbàdàn wọn bíi kọ́lọ́n kò ṣe àlékún dáadáa àwọn tí wọ́n ń ṣe onígbọ̀wọ́ ètò náà Imam bismillah. asalaamu alaykum wa rahmatulahi wa. bisimilahi walhamdulilahi wasalaatu wasalaam ala rasulillah a kí ẹ̀yin olùgbọ́ wa nílé káàbọ̀ sórí ọ̀tún ètò Al-Ilmu Nurun ètò tí a ti mọ̀ pé ó máa ń dé sí ti gbọ̀ wá ní wákàtí láti iléeṣẹ́ tí ẹ ti ń gbọ́ wa yìí Abdulsuman Mutada Alim òun ni orúkọ tèmi lónìí ìmáàmù ó máa ṣàlàyé fún wa bó ṣe ṣe pàtàkì tó ká dúró ká mẹ́sẹ̀ dúró lóbi tí a bá àwẹ̀ délé ni torí pé ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ti ń kó àárẹ̀ tí wọ́n ti ń wò pé àwẹ̀ ti fẹ́ tán wọ́n fẹ́ máa ṣe tó wọn wọ́n ṣàlàyé fún wa ló ṣe bóyá ṣe pàtàkì tó ká dúró ká tún ṣe dáadáa ju bá a ṣe bẹ̀rẹ̀ nígbà tí àwẹ̀ ti bẹ̀rẹ̀ lọ kọ́lọ́n kó bá a ṣe sísọ rẹ̀ ní imam fún nírọ̀rùn fún imam àwa tá a fẹ́ gbọ́n náà kọ́lọ́n jẹ́ kó ṣe wá ní àǹfààní onígbọ̀wọ́ ètò yìí àwọn náà ni Pure Heart Islamic Center tí ó kalẹ̀ sí àmùdá òjèrè ní Ìbàdàn wọn bí kọ́lọ́n bá a san ní ẹ̀san olówó iyebíye ayimam bismillah. السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أدعوك فون الله الحمد لله أترى إكات نبي محمد صلى الله, صلى الله عليه, وسلم أتيا وراء له أتيا وصحابة أبي الله سبحانه وتعالى أبولوا gbogbo ìgbìyànjú wa àti ìrawọ́ra sẹ́wàá síwájú ọlọ́run ọba subhanahu wa ta'ala nínú àwẹ̀ ramadan tọdún yìí kọlọ́n kí ó má ṣe ní ìráre. àmín. ẹ̀rí ibi tí a ti bẹ̀rẹ̀ òun náà ni hadith anabi muhammad sallallahu alayhi wa sallam tí wọ́n bí lè rẹ̀ pé man khairu nas wa anabi ta ni ó ṣoríire jù nínú àwọn èèyàn anabi ni khairu nas man tala umruhu wa hasuna amalu ẹni tó jẹ́ lóríire jùlọ Ona náà lẹ́nu tó jẹ́ pé ọlọ́run fún ní gúngún ẹ̀mí ó wá rí iṣẹ́ olóore oríṣi nínú ẹ̀ irú ìrìn yẹn báyìí ó ní kí ọlọ́run bá kó ṣe àwa. àmín. anábì ní wàṣàrò nẹ́ẹ̀s ẹni tó ṣe orí burúkú jùlọ nínú gbogbo ẹ̀dá ọlọ́run máa ń tọ́ àlàyé òmùrùwó wọ́n sá àmàlò òun náà tó jẹ́ pé bẹ́ẹ̀mi ẹ̀ ń gùn sí bẹ́ẹ̀ náà ló ń tẹ̀síwájú nínú iṣẹ́ àìdáa nínú iṣẹ́ ẹ̀ṣẹ̀ eléyìí túmọ̀ sí pé gẹ́gẹ́ bí mùsùlùmí àbùkátà ká gbìyànjú bí a sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ olóore bá sì máa tẹ̀síwájú nínú iṣẹ́ tí ó yọ ọlọ́run ọba subhanahu wa ta'ala tí ó yọ nínú tí ó sọ àdùnmọ̀ àlìjẹ́nà nítorí pé tá bá wo òye sí al-Qur'an àti sunnah anabi wa Muhammad sallallahu alayhi wa sallam bitatabui walistiqra iṣẹ́ tá à ń ṣe inú kó sún wa mọ́lọ́n kó sọ wá dọmọ àlìjẹ́nà tàbí kó gbé wa jìnnà sí ọlọ́run kó sọ àyàn dọmọ àná kọ́lọ́n kó má ṣe wá lọ́mọ àná. àmín. méjì wá ni ó ṣe láti pé yorùbá náà sọ wọ́n ní ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́ àti wọ́n jẹ́ mùsùlùmí méjèèjì lẹ́yìn ó mójútó àti bẹ̀rẹ̀ àtọpin ìkànnì àwọn ọ̀jọ̀gbọ́n wọn ni innama ribhu wal khusranu fil amal ẹni tí ó jèrè iṣẹ́ rẹ̀ ni ó fi jèrè níwájú ọlọ́run hmm. ẹni tí ó dẹni òfò iṣẹ́ kan ni ó ṣe tí ó fi di ẹni òfò níwájú ọlọ́run bá. Mm àwọn ẹ̀dá tá a wá ń ṣiṣẹ́ ẹ̀rípa nàbí wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kullu nasi yaghdu fabayu nafsa famutiqaha aw mubiqaha anábìnrin kálukú ní jí tó ń dáwọ́lé nǹkan kan àbí kejì ààrẹ tó jẹ́ pé n tó ń dáwọ́lé n tó jẹ́ pé yóò bọ́ ẹ̀mí rẹ̀ kúrò nínú iná yóò sọ̀dọ̀ ọmọ àlìjẹ́nà ni ẹlòmíì sì ní yóò lọ fi ẹ̀mí rẹ̀ sínú ìgbèkùn nípa pé iṣẹ́ tí ó fi wọ náà gbére tàbí tí ó fi wọná kó tó wà àlìjẹ́nà ni ó ṣe tọ́lẹ̀ ló fi jẹ́ pé gẹ́gẹ́ bí ètò ọlọ́run ọba àwọn ẹ̀dá tó dá sáyé nípa ìpìlẹ̀ iṣẹ́ èyí tá a máa ń ṣe mẹ́rin gbòógì la pín sí ní gbogbo ẹ̀dá ayé olóríire méjì olórí ìburú méjì kọ́lọ́n kọ́ ṣe àwa lólórí ìburú. àtolóríire àtolórí ìburú wọ̀nyí nípìn yìí n tí ó sọ̀yàn dolóríire tàbí ó sọ̀yàn dẹni kejì òun náà níbi téèyàn ti bẹ̀rẹ̀ àti ibi téèyàn parí ẹ̀ sí. ẹ̀rọ̀pá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam anabi innamal a'mal bil khawatim inú àdìsí Sahal ibn Sa'ad gẹ́gẹ́ bí wọn Muslim mu Imam Bukhari wa ghayrihim bí wọ́n ṣe gbà wá anabi innamal a'mal anabi ní iṣẹ́ lọ́dọ̀ Ọlọ́run èyí tó pàtàkì jù ń bẹ́ẹ̀ belkhawatim ona ni níbi téèyàn bá yọrí ẹ̀ sí tá a bá wòye àwọn ẹ̀dá tá à ń bẹ láyé àní mẹ́rin la pín sí olóríire méjì olórí ibú méjì nípa àbẹ̀rẹ̀ iṣẹ́ àti parí iṣẹ́ ẹni máa ń sọ̀yàn dolóríire àbí dolórí ibú níwájú ọlọ́run ìpín àkọ́kọ́ òun náà lẹ́yìn tí ó bẹ̀rẹ̀ bi khair wa yukhtamu lahu bi khair ẹni tí ó bẹ̀rẹ̀ dáadáa tí ó parí pẹ̀lú dáadáa àwọn olóríire nìyẹn dárípà nàbẹ̀wá Muhammad sallallahu alayhi wa sallam nígbà tó ń sọ nínú àwọn èèyàn méje tó wà lábẹ́ àláràṣì níjọ́ gbẹ̀dẹ̀ alkiyama níjọ́ tí dààmú dààbò tí ó ba gbogbo ẹ̀dá àti mùsùlùmí àti kẹfìrí lápapọ̀ kọ́lọ́hún tó dájọ́ anábì nínú àwọn èèyàn méje tí ò ní sínú dààmú dààbò ọ̀nà ni wàá rọ́jò lọ́nà náà ṣàfẹ́ ìbàdàtìlà ẹnìkan tó yẹ pé ìjọsìn ọlọ́run ọba orí ẹ̀ ló orí ẹ̀ ló ni wọ́n rèé lé lórí ni ló fi kọ́ra láti bẹ̀rẹ̀ ayé tó fi dópin ó túmọ̀ sí pé olóríire àkọ́kọ́ náà lẹ́nu tó bẹ̀rẹ̀ dáadáa tó parí pẹ̀lú dáadáa ọlọ́run bá subhanahu wa ta'ala kó má sàá sí àwọn ọmọ wa kó má sàá sí wa bẹ́ẹ̀ mm. gbogbo àwa náà tá a bẹ̀rẹ̀ dáadáa má jẹ́ àfẹ́rà dáadáa yọrí àlámọ̀rí ayé wa. olóríire ẹlẹ́ẹ̀kejì òun náà lẹ́nu tó dé pé man yabda bisu aburú ni ó fi bẹ̀rẹ̀ àìdá ni ó fi bẹ̀rẹ̀ wàyẹ́kìtìmù lọ́wọ́ láwùbẹ̀ kẹ́rì ṣùgbọ́n lọ́wọ́ bó sàánú ẹ̀ yóò fi dáadáa parí àlámàrí anabi sallallahu alayhi wa sallam wọ́n sọ fún àwọn sahaba anabi ni khiyarukum abnawul mushrikin ẹ̀yin tẹ́ ẹ jó lóríire jù lẹ́ni tọ́lọ́wọ́ bá sàlẹ̀ sáyé nínú àwọn kèfèrí lẹ ti jáde inú ọ̀ràn kèfèrí lẹ ti jáde ẹ̀yin náà ni kadhalika min kuntum min qabl famanna Allahu alaykum ẹni tó jẹ́ pé kò bẹ̀rẹ̀ dáadáa ni yín ọlọ́run á làánú yín ẹ fi iṣẹ́ olóore ẹ fi iṣẹ́ tó yọ ọlọ́run ọba nú ẹ fi parí ìgbésí ayé yín torí ẹ̀ Abdullahi ibn Mas'ud radiyallahu anhu ọlọ́run abẹ́rẹ́ lọ́wọ́ anábẹ́wà Muhammad pé ya Rasulullah àná àkọ́ bima fil jahiliya ẹ wá anábì sallallahu alayhi wa sallam ìjẹ́ ń tá a bá ṣe nígbà jahiliya ká tó mọ ọlọ́run ká tó dá ìsìlámù mọ́ àwọn pálapàla tá a ti ṣe nínú pàmùtí ajalè ajẹrìbá ṣe zina ǹjọ́ lọ́wọ́ fi bí wá bí anabi ni man aslama wàhásùnà ìsìláàmù ẹni tó bá jẹ́ mùsùlùmí tó sì tẹ̀lé tọ́lọ́ǹtà nábì anabi lam yu akhad bima fil jahiliya gbogbo ohun tó ti ṣẹlẹ́sẹ̀ ṣáájú ọlọ́run ní fi bí hmm. àṣeyàn a máa bẹ̀rẹ̀ lọ́nà tí ó gbà dáa tí ó sì yọrí ẹ̀ pẹ̀lú dáadáa hmm. olóríire lẹ́nìyẹn náà adam marhum ẹni tọ́lọ́run bá kẹ́ nìyẹn mufaddal ẹni tọ́lọ́ bá dọ́lá fún eléyìí ló yẹ ká gbìyànjú gẹ́gẹ́ bí mùsùlùmí tá a bá bọ́ síran àkọ́kọ́ lẹ́ni tó bẹ̀rẹ̀ dáadáa ká bọ́ síran ẹlẹ́ẹ̀kejì pé tá a bá tiẹ̀ ṣe mistake níbẹ̀rẹ̀ ká má fi àìdá ká má fi yọ̀rẹ́ ẹ̀ ìran méjì ti gbẹ̀yìn tí wọ́n jẹ́ olórí burúkú kọ́lọ́n kó má ṣe wá lórí ibú òun náà ni mà yẹ́bùdà àbìsọ wàyó tàmúláwò bìsọ aburú ni ó fi bẹ̀rẹ̀ orí aburú náà ni ó yọ orí ẹ̀ sí ọlọ́mọ ṣètò wa bẹ́ẹ̀. ìrìn ẹlẹ́ẹ̀kẹrin náà ni alladhi yabda'u bi khairin wa yukhtamu lahu bisu' ó forí rẹ̀ bẹ̀rẹ̀ ṣùgbọ́n orí ibú ló fi yọrí ẹ̀. tàbá wa dá ọ̀rọ̀ yìí padà sínú oṣù tá a wà yìí a rí pé a sọ pé àwọn sálàfúnà sàn àlẹ́ àwọn ẹni rẹ̀ tí wọ́n ti lọ tí wọ́n bá ti gbàwé Ramadan tán oṣù mẹ́fà àwọn òfin máa bẹ̀ lọ́hùn pé kó gba pẹ́pẹ́ fúrú àwọn kó gba ìgbìyànjú àwọn nínú ọ̀run táwọn kí lóru nínú tìláwà Quran táwọn ṣe nínú tẹrin àánú táwọn ṣe nínú ìwà ọmọlúàbí àti ìwà àkórẹ ẹni níjànú táwọn wù táwọn ò parọ́ táwọn ò sọ̀rọ̀ àlùfànṣá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. eléyìí ká gbìyànjú gbogbo wa náà ibi tá a bá àwẹ̀ délé ni gẹ́gẹ́ bí wọ́n ṣe ní ká gbára wa nímọ̀ràn ẹ̀gbọ́n ṣe lánàá dẹ̀ sọ pé àdínà nàṣẹ̀hà anábì ní ẹ̀sìn wọn náà ní ká fúnra wa ní ìmọ̀ràn òdodo ká fúnra wa ní ìmọ̀ràn tọ́lọ́hún ìmọ̀ràn tó bá ta ní bọ́ọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ẹ jẹ́ ká gbìyànjú níbi tá a bá dé yìí ẹni tó bá bẹ̀rẹ̀ dáadáa kó gbìyànjú kó parí pẹ̀lú dáadáa ẹni tó bá bẹ̀rẹ̀ pẹ̀lú àìdá kó yọrí pẹ̀lú dáadáa wọ́n ṣàlàyé ní bọ́ọ̀ Muhammad sallallahu alayhi wa sallam ó ní inna ar-rajul la ya'mal bi amali janna fima yabdu lin min alin nar anábìnrin ẹlòmíín bẹ́ẹ̀ tẹ́gbẹ́ yóò máa ṣiṣẹ́ lẹ́sẹ̀ ọmọ àlìjẹ́nà nínú tí ó hàn sáyé wọ́wọ́ min áàlì nàr tó sì jẹ́ pọ̀ ọmọ náà ni ó jẹ́ níwájú ọlọ́run wa inna ar-rajul la ya'mal bi 'amali áàlì nàr fima yabdu lin-nas ẹlòmíì sì ni yóò ti máa ṣiṣẹ́ lọ gẹ́gẹ́ bí iṣẹ́ ọmọ náà ní tí ó máa hàn sáwọn èèyàn pé ẹni tó ń ṣe zìnà tó ń mutí tó ń ṣẹbọ pẹ̀lú yóò hàn sáwọn èèyàn báwọn wọ́wọ́ min ahli aljanna yóò sì jẹ́ nínú ọmọ aljanna anabi wa ni torí pé kíni wa innamal a'malu bil khawatim anabi nítorí pé iṣẹ́ tá à ń ṣe ibi tọ́lọ́hún ó ti bẹ̀rẹ̀ ìṣirò òun náà níbi tá a bá parí ẹ̀ sí ó tún máa ṣe Ramadan tó ń lọ yìí ẹ jẹ́ ká gbìyànjú ẹni tó bẹ̀rẹ̀ dáadáa kó parí pẹ̀lú dáadáa ẹni tó bẹ̀rẹ̀ pẹ̀lú pálapàla tàbí tó ṣe pàlàpàlà láàrin ẹ̀ kó yọrí pẹ̀lú dáadáa torí ẹ̀ ló fi jẹ́ pé anábìwá Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bó ṣe wà lákọọ́lẹ̀ lọ́dọ̀ yàwó Aisha radiyallahu anha nínú Sahih Imam Muslim ara kọ́ọ́lẹ̀ iná lọ́dọ̀ Imam Tirmidhi wọ́n lọ́nà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam idha dakhala al-ashr al-awakhir tí mẹ́wàá ìgbẹ̀yìn tó bá ti wọlé wọ́n lọ́nà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ahya al anabi ó tají lóru kò ní fojú ba oorun mọ́ ìyàtọ̀ fẹ́lẹ̀ ó ní wa ayé kọ́dọ̀ ahẹ́lẹ̀ anabi ó wà jí àwọn fámìlì ẹ̀ ìyàwó àtọmọ yóò jí wọn lẹ̀ ẹ̀yin náà máa sin lọ́hùn ó wa jáde wa ṣáda mẹ́zàr anabi ó gbìyànjú tó ju tàtẹ̀yìn wa lọ bákan náà anabi ó fún ṣòkòtò ẹ̀ hmm. àwọn onímọ̀ apá kan nínú wọn ní ìtumọ̀ pọ̀ fún ṣòkòtò ẹ̀ òun náà ní pé kò ní tiẹ̀ wà ní inú ilé áńbẹ̀lẹ̀ tàṣẹ̀pọ̀ ń súnmọ́ ìyàwó torí ẹ̀ ló sọ pé nínú rẹ̀ wáyà yàwá Aisha mi ó ní káàna rasulullah sallallahu alayhi wa sallam yujawiru fil ashri al-awakhir al-imam at-Tirmidhi ó ní yujawiru ay ya'takif ọlọ́nàbíwá muhammad sallallahu alayhi wa sallam ní mẹ́wàá tó gbẹ̀yìn ramadan masalasi ni máa wà hmm. ó ní wàyà kóòl anábíwá sọ pé taharru laylatul qadr fìlà aṣèrìn àwàkìr mẹ́wàá gbẹ̀yìn òru albarka òru laylatul qadr tọ́lọ́wọ́n ọba subhanahu wa ta'ala tó sọ fún wa pé fíya yufraku kullu amrin hakim tọ́lọ́wọ́n pè ní laylatun mubarakah òru albarka hmm. tẹ́gbẹ́ tí ó ṣẹlẹ̀ lọ́dún ní dáadáa láì dáa òru yìí lọ́lọ́wọ́n bó máa pè bùbù ẹ̀ anabi wa muhammad sallallahu alayhi wa sallam wọn máa sọ àwọn sàábé nígbà tó ń bá ti dó mọ́ṣáláṣí tí ò ní lọ bì kankan mọ́ ju pé kó máa sin lọ́hùn lọ ànábì àmọ́ sọ àyàn yẹn náà pé ẹ máa sọ Laylatul Qadr ní mẹ́wàá gbẹ̀yìn yìí hmm. ó dùn sí mẹ́wàá tó gbẹ̀yìn yìí <laughs> kì í ṣe mẹ́wàá tẹ́rẹ́ hmm. kọ́lọ́n ọba subhanahu wa ta'ala kó mọ́sá sí nírun fún ẹ jẹ́ ká gbìyànjú ká tó ṣe àlékún sí ọlọ́ba ní sabiqu ila magfiratin min rabbikum ọlọ́ba subhanahu wa ta'ala sọ fún wa ọlọ́ba ní ẹ máa sálápá tètè ẹ máa gbìyànjú kẹ́ máa tẹ̀síwájú lórí iṣẹ́ dáadáa so mẹ́wàá gbẹ̀yìn kí sí mẹ́wàá téèyàn máa ń sá ní tààrọ̀ ẹ̀ pé ìrún ẹ rí pé nínú Ramadan bí ààwẹ̀ bá ṣe ń súnmọ́ wájú bẹ́ẹ̀ làwọn èèyàn máa ń fa mọ́ṣáláṣí hmm. àìmọ̀kálélẹ̀ hmm. ó yẹ ká máa súnmọ́ lọ́n sí ibi ṣe ń lọ yẹn ni hmm. ọlọ́dà kò má ṣe léyìí ní ọ̀kà tó kù fún wa aqulu ma tasma'una astaghfirullah